حديث الذي يبقى النبي صلى الله عليه وسلم يا جاعي حتى قطبا نيبا نقاري قطبا يبقى سوى أنه حديث جابر بن عبد الله رضي الله عنهما قال النبي صلى الله عليه وسلم ما جديد wọ́n sọ̀lẹ́ lẹ́yìn náà ni wọ́n sọ kótóbà nígbà tí wọ́n á parí nàdàlà anabi wa sọ̀kalẹ̀ anabi sọ̀kalẹ̀ yìí ọdá wa lálẹ́ lè anna nuzula innama yakunu min al-ulu min al-makan al-ali ila al-makan as-safil tẹ́lẹ̀ sọ fún yẹn sọ̀kalẹ̀ tuma rẹ̀ ni pé ó tókè sẹ́kẹ̀ni ó tókè bọ́ sílẹ̀ tábàtọ́ kí wọ́n kí wọn á nìtumọ̀ ọ̀rọ̀ jáde lọ́sọ̀kọ́ ànábì sọ̀kalẹ̀ lẹ́yìn kútúbà. àwọn àti ti mà yí pé ní ọjọ́ Eid wọn lẹ́yìn ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti kò gbé mímbà lọ sí Eid. tàbí sì lọ́sọ̀kalẹ̀ lẹ́yìn ìgbà tó parí kútúbà. fa ẹsẹ̀ nìsa lọ́ba wá sọ́dọ̀ àwọn obìnrin. fẹ̀dẹ̀kẹ́rọ̀ hàn anabi wa ṣe títí fún alhadi títí dé parí àti tòtú síwájú. apá kan nínú àwọn olùmọ̀lò àdéhìí láti fi sọ yìí pé kútúbà ní ọjọ́ Eid ńṣe lànàbì ṣe lẹ́ni tó dúró sórí mbà. síbá àná ti ríbi tí wọ́n ti mẹ́rin ní ti wọ́n ní lẹ́yìn náà lọ́wọ́ àti kíni lọ́sọ̀kalẹ̀. tí ò bá dúró láyè tó ga kí ni tùmọ̀ kọ́. àwọn kan ní ọ̀dà tó bá tiẹ̀ wá jẹ́ pé èyí ṣe mí ń bà ènìyàn bá gbé lọ sí rí a jẹ́ pé orí ràkúnmílà nábì dúró sí tó fi ṣe kótóbà wà ìlà báwo ni wọ́n ti sọ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀ báwo ni wọ́n ti sọ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀ nígbà tí èsì kó dúró sórí mímbà ìgbà tí èsì ìsìnkú gun ràkúnmí kí ni túmọ̀ pé lẹ́yìn náà lọ́sọ̀kalẹ̀. ó ṣeéṣe ẹ̀gbọ́n kọ́ mímbà kan fún anabi sallallahu alaihi wasallam níbi tí wọ́n ti ń ṣe salatul Eid tètè pé báyà mà ni wọ́n fi má àbí búlọ̀ àmà aw nahwihi àbí ntọ́jú ọbẹ̀ mọ̀rọ̀kọ́ àríbi tí wọ́n ti mẹ́rin nísìn wọ́n lọ sọ̀kalẹ̀ tí sọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ yẹn ń lọ bí kí wọ́n máa wá ọ̀nà tí wọ́n ti ṣe. ìdí ni pé tọrọ kan bá wá nínú alukur'an àbó bá wá nínú sunna gbogbo gbogbo sentence tó bá wà nínú ọrọ yẹn ó nítumọ̀ kíkà sí pé wọn sọ lásọdà kẹ́kẹ́ a ti ma lónìí Eke ọpọlọpọ ọrọ ní tẹnu wá jáde tá a gbà lérò nítorí tọrọ bá ti máa ń tiwọn. ọ̀rọ̀ ẹni tí ń ròyìn ntẹ́ ntọ́nà ń fòfin ránṣẹ́ ni gẹ́gẹ́ bí ntí wọ́n rí ti ṣe rí gẹ́lẹ́ ni wọ́n máa ròyìn gẹ́gẹ́ bí wọ́n ti ṣe gbọ́ rẹ́gí ni wọ́n máa wí. iná fà á ló fi jẹ́ kí gbogbo gbólóhùn kan tó bá ti lè wá nínú ọ̀rọ̀ tó sàbí bá sọ ẹnìkan olùmọ́jọ́kọ̀ ti ọ̀rọ̀ yun láti máa yàn nàná rẹ̀. ìdí ni ẹ̀ríkẹ́ bẹ̀rẹ̀ Ibn Qayyim ti sọ pé anábìkì sọ kútúbà lórí mímbà àti kí wọn ti ẹgbẹ mímbà lọ sí ìd rárá ṣùgbọ́n àdìsí eléyìí tuntun wa wá látọ̀dọ̀ Jabir ibn Abdillah ó mú kí ìyẹn tún di àtúngún nítorí pé àdìsí yìí báyìí ó wà nù Sahih al-Bukhari àti Muslim gbọ́dọ̀ àwa fẹ́ yẹ sí ẹgbẹ́ àwọn ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ ní ká pé ah, àdìsí Jabir yẹn ta ló gbà wá àdìsí tó níwọ̀n yìí káwa rí pé àdéhùn tó ní wọn kì í ṣe kútúbà lẹ́ni tó dúró sórí mímbà fún wọn jẹ́ pé Bukhari àti Muslim ló gbà wá káwa rí pé àdéhùn kejì bóyá bẹ́ẹ̀ hàkì ló gbà wá bóyá Tirmidhi ló gbà wá bóyá Ibn ló gbà wá àmọ́ àṣewádìí àwọn tani àti tani àti tani ń bẹ tó gbà wá that is the chain of authority Talo ló wà ń bẹ̀ nàbà rí pé ah, ẹnìkan ah, bẹ ok ẹni tí ń bẹ ń bẹ yìí lásán kọ́ lọ́ tako èyí tó ní wọn èyí ṣe lórí mímbà ṣùgbọ́n alhamdulilah hada sahih wàdákà sahih eléyìí gúnrégé tọ́nà gúnrégé ọ̀nà àbáyọ táwọn wà ní ìsìn onáníkà sọ yìí pé ókè sábà ni wọ́n sọ̀kalẹ̀ ó ṣeé ṣe kọ́ wọ́n sọ̀kalẹ̀ látòrí mẹ́mbà ó sì ṣeé ṣe ká wọ́n sọ̀kalẹ̀ látòrí nǹkan ọ̀gùn. padà tó bá yẹ kí látòrí mẹ́mbà ni wọ́n kì í sì gbé mẹ́mbà eléyìí tó wà nínú mẹ́sídà anábì sallallahu wọ́n kì í gbé lọ sí wọn kì í gbé lọ sí mùsọ̀lẹ́lẹ́yì ajẹ́pẹ́ bóòlù ti wá rí wọ́n ní wọ́n gbé lọ gbogbo ọ̀rọ̀ tá ń sọ lónìí tó wọ́n gbé lọ ó túmọ̀ sí pé ẹni tí wọ́n fi bíòdì mímbàrì yẹn ó wà removable ó ṣe é gbé látàyè kan lọ sáyè kan ètò túmọ̀ sí pé kí ni wọ́n fi ṣe náà. tọ́lá jẹ́ pé búlọ́ọ̀kù àti símẹ́ǹtì ni ṣé yóò ṣe gbé kò lè ṣe gbé ṣé búlọ́ọ̀kù ti ẹ̀wà gan irú eléyìí ṣé símẹ́ǹtì yìí wà kò sí gbogbo ètò wà láyé gbà náà ní kíni àmà. torí ẹni Ibn yìí ti sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti ma mímbàrù fanabi láyé ìyẹn tẹ́lẹ̀ náà ṣùgbọ́n pẹ̀lú kíni pẹ̀lú àmà àbámà gangan ọ̀nà nítorí pé ìyẹn orí pàdé ti wà sàhí kọ́ wa máa ma filẹ̀ lẹ́kọ́wùlì zaydin aw amrin minan nas nítorí pé ẹnìkan abẹ́nìkan sọ̀rọ̀ nínú àwọn èèyàn kọ́ wa máa ma pàdé tà nàbì sallallahu alaihi wasallam sílẹ̀ abẹ́ nítorí inú rẹ̀ bá takùtù dé rẹ̀. ìdí ni ni imaamu shafi'i rahimahullah gẹ́gẹ́ bí ibn qayyim rahimahullah bó ti ṣe mú wa nínú tírà rẹ̀ i'lamul muwaqqi'in 'an rabbil 'alamin ó ní ọ̀rọ̀ wa látọ̀dọ̀ imaamu shafi'i wípé ẹnu àwọn olùmọ̀pátákà fà ó kò lórí wípé pọ̀tọ́ sẹ́nìka tọgbọ́ ọlọ́wọ́n bá gbọ́ àti ọjọ́ kan yìí kó ti torí ọ̀rọ̀ ẹnikẹ́ni fi àdéhìí tó fẹsẹ̀ rìn lẹ̀ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam sílẹ̀ ọ̀gbọ́dọ̀ ti torí ọ̀rọ̀ ẹnikẹ́ni pa ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam jì falyahdhari alladhina yukhalifuna an amrihi an tusibahum fitnatun aw yusibahum adhabun alim ìmáàmù ahmed ní sọ́ọ́ ma fi títọ́ wà ń bẹ̀ yẹn pé àwọn ẹni tó ń yapa sí àti anabi sallallahu alaihi wasallam kí wọ́n sọ̀rọ̀ o kí fìtínà ọmọ bá ṣe wọn ó ní sẹ́ẹ̀ ma fìtínà ń bẹ̀ yẹn ó ní ashirku billah bí ẹni tí máa ń tàpá tí ń yapa sí ìlànà anabi sallallahu alaihi wasallam ó súnmọ́ kó di ẹni tí ó di kíni tí ó dọ̀sẹ̀ bọ̀ kọ́lọ́n sànù wa. torí ẹ̀ ló ṣe jẹ́ pé tá a bá ti gbọ́ pé anabi ṣùgbọ́n tí súnà yẹn bá fẹsẹ̀ rin lẹ̀ gbogbo níta máa ń ṣe ẹnì yóò wò ó lè sọ fún akápàtì ẹnìkẹ́ni ó lè wí fún akápàtì nítorí pé òun lè ṣàṣìṣe ṣùgbọ́n àdéhùn anábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rin lẹ̀ kò lè jẹ́ àṣìṣe. Imam Shafi'i rahimahullah tó tún fi sọ wípé idha sahha al-hadithu fa gbogbo gbàtẹ́ bá ti rí pé àdéhùn kan ogun rege látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kẹ́ ẹ̀ máa pọ́n lọ́rọ̀ tẹ́mi náà sọ. ó sì tún sọ níbo mi ìtorí kò lè má yìí ó ní tí mo bá sọ̀rọ̀ kan sọ̀rọ̀ tí mo sọ tẹ wá padà sálábàápàdé ọ̀kan nínú àwọn àdéhùn anabi sallallahu alaihi wasallam tẹ́rí kọ́ takú ọ̀rọ̀ tẹ́mi sọ ẹ mọ́rọ̀ mi ẹ sùn ní òkèlè ẹ sọ́mọ́gìrì. ta ló sọ báyẹn al-imam Shafi'i rahimahullah ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀kọ́ ńlá bẹ́ẹ̀ wípé ìdájá nahru Allahi batala nahru màákìlì tí odò ọlọ́run ọba bá sàn dé odò oníkálukú ọba jẹ ni torí ẹ̀ tí wọ́n bá lọ́lọ́ sọ ànábì sọ gbogbo táwọn bá ní tá a fẹ́ sọ kọ́ ni torí ẹ̀ ìní Ibn ló fi ń sọ fún wa kó ṣeé kọjá pé mímbàrì yẹn wọ́n máa síbẹ̀ ni ọwọ́ ni la rayba fi sihhati hadaini alhadithain kò sí tàbí ṣùgbọ́n pàdé tí méjèèjì fẹsẹ̀ rinlẹ̀ ètò ni wọn kì í dúró lórí mímbà àti ètò ni wọn sọ̀kalẹ̀ àti ètò ni wọn sọ̀kalẹ̀ ṣùgbọ́n ẹ̀dì mu wọn sọ̀kalẹ̀ kò sọ pé látòrí mímbà rò kìí sì wípé wọn ẹsẹ̀ kútùbà lórí mímbà ó ní wọn sọ̀kalẹ̀ kìí ṣe látòrí mímbà lọ sọ ṣùgbọ́n àdìsí ìfẹsẹ̀ rinlẹ̀ ilé ìfẹsẹ̀ rinlẹ̀ tí wọ́n takora wọn gan-an ni. tèyí sọ wípé wọn kì í ṣe kútùbà lórí mímbà eléyìí sì sọ wípé wọ́n sọ̀kalẹ̀ kò sì sọ pé wọ́n sọ̀kalẹ̀ kúrò lórí mímbà tí wọ́n takora wọn. nàá lọ́nà o. èyí tó sọ wípé wọn kì í ṣe kútùbà lórí mímbà ó wà very clear èyí tó sì sọ wípé wọ́n sọ̀kalẹ̀ kò clear nípa wípé bóyá orí mímbà náà dúró sí ni àbí ti ń sọ lédè lárúbáwá tó fẹ̀ tó gbòòrò wípé wọ́n parí ńgbà tí wọ́n parí ni wọ́n bá ti sẹ̀kú ń bẹ̀ tó ṣe é ṣe bẹ́ẹ̀ náà tó ṣe é ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n parí ni wọ́n bá ti sẹ̀kú ń bẹ̀ ni wọ́n á lọ sọ́dọ̀ àwọn obìnrin torí ẹ̀mí orí kí wọ́n takora wọn ṣùgbọ́n àgbà tó ṣe pé gbogbo ntọ́ bá ṣe é ṣe kọjá tàkù àwọn olùmọ̀ọ́sọ̀ parí bèbè ò ló ti sọ pé wọ́n sọ kalẹ̀ ńgbà tí èsì ti pé wọ́n wà lókè gbogbo bá ti lè kọ́ jẹ́ á rí i pé àtakù tó ṣe é ṣe kọ́ wà láàrin àdéhùn méjèèjì kò clear kò clear torí ẹ̀ á lè lo àdéhùn jábìrì yìí báyìí láti fẹ̀yìntì máa lọ sọ pé kí wọ́n bá wa máa mímbàrú sí mùsọ̀lẹ̀lẹ̀ لأنه ليس صريحا في الدلالة على مشروعية جعل ذلك في مصلى العيد kò clear nípa títọ́ka sí pé ká kọ́ mímbàrì síbi tá a ti ń ṣe Eid kò clear rárá ìdí ni tó fi jẹ́ pé gbogbo ibi tá a ti ń ṣe Eid àní rí kán kọ́ mímbàrì sí Allahumma àyàfi ń bi tó jẹ́ pé bọ́yá àwọn rò pé súnmọ̀ nazala yìí ó túmọ̀ sí pé mímbàrì ọjà bó ti ṣe jẹ́ mẹ́rin. Ibn al-Qayyim ní àdìsí méjèèjì fẹsẹ̀ nílẹ̀ kò sì sí èméjì wípé mímbà tí mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam wọn kì í gbé jáde lọ síbi tí wọ́n ti fẹ́ ṣe Eid méjèèjì ìdájú. àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé mímbà tó gbé lọ síbi tí wọ́n ti ṣe Eid òun náà ni Marwan ibn al-Hakam Marwan ibn al-Hakim mọ̀rùkọ́ àti dákọ̀ rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá náà kó ńlá kọ́kọ́ ẹ̀ wọn là kọ́kọ́ ẹni tó kọ́ sọ kótóbà kó tó ṣe sọ̀láàtì Eid àti sọ yìí pé àwọn kan pé ṣíṣe kótóbà ṣáájú sọ̀láàtì Eid ní sunnatun marwaniya ṣùgbọ́n àwọn olùmọ̀ọ́ni bid'atun marwaniya. tọ́ Marwan ibn hakam yẹn ń bẹ́ẹ̀ nú àwọn àmàwòye ń bẹ́ẹ̀ nú àwọn Banu Umayya ṣé ẹ̀yin kórìíra àwọn àmàwòye nàbẹ́ kórìíra wọn tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ wọn àdúpẹ́ ẹ̀ wá mọ̀ wọn ni àwọn abẹnú umayya àwọn náà ni wọ́n rí fáàsì tọ́lá rí fáàsì bẹnú umayya àwọn tó ń rí fáàsì ni muawiya ibnu abi sufyan muawiya ibnu abi sufyan àti gbogbo àwọn kòlàfáà tó dé lẹ́yìn rẹ̀ lórúkọ ọba ọba ọba ọba kótó wa di wípé àwọn àbẹ̀sì yóò àwọn náà tí wọ́n gbàjọba mọ́ wọn lọ́wọ́ borí wọn. Muawiya ibn Abi Sufyan yìí báyìí ọjọ́ ọmọ Abu Sufyan ẹ̀yin ti mọ̀ pé Abu Sufyan ó fìgbà pípẹ́ wà ní káàbìrì ṣùgbọ́n padà gba islam radiyallahu anhu. Abu Sufyan yìí àtòun àtànàbì sallallahu alaihi wasallam wọ́n tán bẹ́ẹ̀ làwọn lárúbá kúrẹ́ṣì yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn tán. so àwọn wá látàgbọn Umayya àwọn ànàbì sallallahu alaihi wasallam àwọn látara Hashim ṣùgbọ́n bàbá ńlá lọ nǹkan kan náà ni wọ́n wá ń pè wọ́n mọ́ bàbá ńlá tiwọn inú wọn ti ń pe dawla wọn ní ad-dawlatul amawiyya ad-dawlatul amawiyya ìgbà tí Muawiya radiyallahu anhu tí òun wà ní Sham ó ń ṣe gọ́vnọ̀ ní gbogbo ilẹ̀ Sham ẹ mọ̀ pé gọ́vnọ̀ ju gọ́vnọ̀ lọ gọ́vnà tó ń ṣe ń gbà yẹn fún khalifatu rasulillahi sallallahu alayhi wa sallam uthman ibn affan radiyallahu anhu. kọ́dà wọn ti yan muawiya gan látàyè umar ni uthman náà fi ilẹ̀ ń bẹ̀. tọ́ gọ́vnà fún kọ́ńtírì àìníye lónìí ńlọjẹ́ gọ́vnà fún tọ ìgbà tí a wọ ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti Ali ibn Abi Talib radiyallahu anhu kìí sì ṣe kankan ló bí àwọ̀ àìgbọ́ra ẹni yé díẹ̀ lọ́rọ̀ àṣẹlẹ̀ láàrin wọn. ipe ìgbà tí wọ́n pa Usman ibn Affan Usman òun ta má Muawiya nínú òbí. so Ali ibn Abi ibn Abi Talib nígbà tí wọ́n ṣe báyà fún pípọ́ di khalifatu Rasulillah sallallahu alayhi wa sallam oníkì gbogbo èèyàn fún wọn ṣe mùbáyà fún un wọ́n fi sọpọ́tì wọn hàn pa àwọn gbà wọn ní khalifa oníkàlùkù fi hàn pàápàá jùlọ àwọn tó jẹ́ gọ́vnọ̀ regions regions regions regions gbogbo gọ́vnọ̀ tó bá ti wá sí mubaya yóò kó àwọn èèyàn rẹ̀ lẹ́yìn ìwọ̀nba ẹni tó bá lè já sojú fáwọn èèyàn yóò kó wọn lẹ́yìn láti fi sàmì pé gbogbo wa lágbọn ẹbí nǹkan àgbà fún ẹ. súnlọ ní gbogbo ẹni tó wá Muawiya wá kí tó wá ó ní ọ̀rọ̀ bẹ́yà kọ́ ló ń rò pọ̀ yẹ kọ́ wáyé nìsín yẹtí pé ń takú jíjẹ́ khalifa Ali ibn Abi Talib o yẹtí pé ó fẹ́ bá a dupò yẹtí pé òkú ń tọ́ sí o ṣùgbọ́n tó ṣẹlẹ̀ ni wípé tartibul awlawiyat títò àwọn nǹkan tó pàtàkì ààtò bó ti ṣe yẹ ká tó ààtò lé ní èjì bí ìgbà tó ṣe pé èjì ẹni là ń tò nísìn. ntí Muawiya rò jẹnu ìgbé àkọ́kọ́ tó yẹ ká kọ́ mójútó ni pé kọ́tẹ́lẹ̀ tó Usman àwọn tí wọ́n péjọ pọ̀ pawọ́pọ̀ pa Usman radiyallahu anhu àwọn ló yẹ ká kọ́kọ́ sà ká kọ́kọ́ pa. ìgbà tá a bá sà wọ́n tá a bá pa wọ́n eléyìí á jẹ́ ìhánilétí fún gbogbo ẹni tíṣọ ìtọ́nù bá tún ṣe lọ́sọ̀ọ́ fún lọ́jọ́ iwájú wípé kí wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ páwọn fẹ́ gbẹ̀mí khalifa mi. nítorí pé ẹni tó bá ti mọ̀ pé kò síyà àti ṣẹ̀ kò ní ṣòro fún wọn ni man amina al-uqubata asa al-adab tó bá ti mọ̀ pé yóò ní jọ́ gbogbo wàkiwà lọ́mọ ẹ̀ pé yorùbá náà nílùú tí òṣòfin kọ́ sẹ́sẹ̀ fún wọn. Ali ibn Abi Talib ni bẹ́ẹ̀ ni ntí wọn Muawiya rò wọn náà rí rò ṣùgbọ́n talẹ́ni náà tí ó síwájú tí ọmọ pàṣẹ mú wọn ẹ dè wọn ẹ pa wọn nígbà tá a bá lọ lórí tí gbogbo wa gbà fún. mo rò pé ẹgẹ́ ti ti àlẹ́ yìí náà rò ìpè ńgbà tí wọ́n ní ká mú wọn náà ni ká pa wọn nígbà tá a bá wá láàmú wọn tá a bá ní pípa náà láà pa wọn a sì ló lórí tó ṣe pé gbogbo owó síra lóṣooṣù ọwọ́ tẹ̀lé lẹ́yìn tí ò ní ẹ ṣe tá a fi ṣe tí ò ní ká pàṣì tá a fi pàṣì táwa lẹni náà tí ò ní ká mú wọn tá a fi lọ mú wọn tani ó pẹ́ ti mú wọn ó tó báwọn táàsì fi dáa dúró àfi ká ṣe mùbáyà fún lórí kaná muhawi asa dúró ó ní lálá gbọ̀ngàdá àfi ká kọ́ máa wọlé àléyìn náà sì ní lálá gbọ̀ngàdá àfi ká kọ́kọ́ ní olórí tẹnu wó kò lè lórí náà nítorí wàhálà ó sì dájú nínú àdìsí anábì muhammed sallallahu alayhi wa sallam ohun tó ti tọ́ka sí pé àlè àtàwọn ẹni tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn náà ni wọ́n wà lórí òdodo muhawiya àtàwọn tó ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn sì ṣe. làákín èyí tí ìyànjú rẹ̀ tó ṣe déédéé tó ṣe rẹ́gí yóò gba láàdá méjì láàdá ìyànjú àti láàdá ṣíṣe déédéé ẹni tí ìyànjú ti ẹ forí sápọ́n tó fìdí rẹ́mi wọ́n gba láàdá kan láàdá ìyànjú àmọ́ àwa tá a kópa níbẹ̀ ọlọ́run ní kó sojú wa táwa bá wá tẹnubọ irú ìṣẹ̀lẹ̀ yìí nítẹnubọ tapẹ̀gàn nítẹnubọ tasìbàjẹ́ nítẹnubọ olùfẹnu àtẹlù àwọn sàbẹ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn àní pàdánù ẹ̀ṣẹ̀ kan àbẹ́ṣẹ̀ méjì tọ́wádà torí ẹni Umar ibn Abdul rahimahullah. wọ́n ní ẹ fún wa kí lẹ́yìn rí sí ìṣẹ̀lẹ̀ tó ti ẹ̀ṣẹ̀lẹ̀ láàrin àwọn sàbẹ̀ níbo lẹ́ dúró sí gẹ́gẹ́ járe yín. Umar eh, ibn Abdulaziz rahimahullah ó ní ni tó ti pé ọlọ́run ọba ọ̀sọ́ kò jẹ́ kópa ń bẹ̀ ká fi ọ̀rọ̀ wa bí. olùkóyè ọlọ́run sọ kò jẹ́ kó ń bẹ̀ ká fọ̀rọ̀ nípa rẹ̀ yẹn ni kí ẹ gbé ẹnu lọ kẹlẹ́nu ọ̀sọ́nu la takhudu fihi bil batil ẹ má máa sọ nípa rẹ̀ ní sísọ ọ̀bàjẹ́ wọ́lẹ́sẹ̀ ntọ́jú ministry islam ad-dasu wa tahrif òwònú ẹ̀ àfikún àyọkúrò ọ̀wọ̀nú ẹ̀ pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn ṣíà pàápàá ẹnìkan tó ń pè ní Jabir al òun ṣagbátẹrù gbogbo fìtínà gbogbo rọ gbogbo tí ò ṣẹlẹ̀ yọ lọ ṣẹlẹ̀ sódà tí ó fi sabotage image àwọn tó ń tẹ̀lé súnà anabi sallallahu alaihi wa sallam. Muawiya fìtínà yìí pọ̀ fìtínà yìí pọ̀ orí rẹ̀ náà ni wọ́n wà tóbi di pé wọ́n yan àwọn kan igi kí wọ́n dá sáàrin wọn. Ali ibn Abi Talib òun fa àwọn kankan lẹ̀ tó sọ pé nínú wọn ni Abu Musa al-Ash'ari muawiya òun fa àwọn kankan lẹ̀ tó ti pé nínú wọn òun náà ni amur ibn al-aas radiyallahu anhum jami'a a ti ti mọ̀ pé amur ibn al-aas wọ́n bẹ nínú àwọn ọ̀jọ̀gbọ́n látàrí jahiliya òun àti abu musa wọ́n ní ẹjẹ afẹnu kò síbi kan káfẹnu ọ̀rọ̀ ijóbi kan wọ́n láì pọ̀ bí ọwọ́ káyọ àwọn méjèèjì torí muawiya náà nígbẹ̀ngbẹ̀ng òun náà ti bẹ̀rẹ̀ sí ní kílẹ̀mù yìí pé òun náà di agbabi tó ń wà mú òun ò ní gbà fún Ali ibn Abi Talib ńgbà tọrọ ti dogun òun náà máa dájọba bíi ṣe tọ wàhálà yẹn wá ṣẹlẹ̀ báyìí Abu Musa àti Amr ibn al-As ọ̀rọ̀ wọn ti kò lórí pé káwọn yọ àwọn méjèèjì báwọn mùsùlùmí rojú kún ọ̀rá yìí Abu Musa wá kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbàtọ sọ̀rọ̀ níparí oníbàyò èmi wá ń yọ Ali ibn Abi Talib kúrò nípò. gẹ́gẹ́ bí mo ti sọ yọ òrùka kúrò lọ́mọ àká mi báyìí ó sì yọ òrùka kúrò lọ́mọ àká rẹ̀. Amr ibn al-As dípò kó náà sọ pé mo yọ Muawiya báyìí gẹ́gẹ́ bí mo ti yọ òrùka kúrò lọ́wọ́ mi wọ́n á ní mo mú Muawiya mo fi jókòó lórí àga gẹ́gẹ́ bí mo ti ń òrùka bọ̀wọ́ mi báyìí wàhálà bá tún dọ̀tún orí wàhálà yìí ni wọ́n wà tí àwọn khawarij àwọn táwọn Ànábì sallallahu alaihi wasallam ròyìn wọn nígbà tí ń sọ fún wa nípa ẹni tó sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé adil fa innaka lam ta'dil ṣèdọ́gba òkè ṣèdọ́gba la ilaha illallah Ànábì sallallahu alaihi wasallam man dhal ladhi ya'dil illam a'dil talẹni náà yóò tún wá just tẹmí ọba wá just tẹ̀gbọ́n àbí náà ẹ̀ ní mọ́tà lọ́ máa dá àbí tẹ̀ máa ń pinwó. àbẹ́yìn ò ifura fura bẹ́ẹ̀ ni wàlúwà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń tẹ́ ń wò lẹ́ni tó ní tìjú ta yín ni. ìpè kí ló dé ni yóò ti ẹlòmíì ò ti bu agbádá dànù ètò ìdèrè ọjọ́ ti lọ. Ànábì sallallahu alaihi wa sallam ló sọ pé nígbà tí arábìnrin yẹn al-Makhzumiyya tó jalè. Táwọn ọkùnrin yìí. wọn mẹ́rin táwọn lè rántí ànábì sallallahu alaihi wasallam tí ó fi gbẹ̀bẹ̀ àfi hìpò hù ẹni tí ànábì sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí gan tó tún jọ mẹ́rin tí ànábì nífẹ̀ẹ́ sí gan Usama ọmọ Zayd tí Usama tí wàá bá ànábì sallallahu alaihi wasallam tí wọn ànábì dárí jìn ìyá abèrè ẹ má gé lọ́wọ́ ànábì ni àtẹ́sùfà fi hadd min hududillah ọfẹ́ máa sì pẹ̀ kàn. lórí ẹ̀ṣẹ̀ kan tọ́lọ̀ ti dájọ́ ọrú yàtá gbọ́dọ̀ fi jẹni tó bá ti rú ẹ̀. yẹn ni kí tẹ́jọ́ bá ti dé ọ̀dọ̀ adájọ́ kò sáyè fún yàn láti ti pẹ̀ mọ́. agbọn ẹbẹ kọ afẹ lò lónìí. anabi wani law sarqat Fatimatu bintu Muhammadin laqata'tu yadaha. ṣé Fatima ọmọ Muhammad sallallahu alaihi wasallam bá ti kó lọ́ba jalè ni mo fi ọlọ́run bá búra pé màá gé ọwọ́ ẹ̀ dáná bíi tí ó sọ báyìí ẹ dákun kí ni justice tó tún fẹ́ ju eléyìí lọ. ilé nìkan wá ń sọ fún pé àádé fẹ́ innaka lam ta'dil dẹ́dọ́gba tóró ti ṣèdọ́gba ẹ sì máa àwọn sàábì kan wà lọ́yẹ́ pé àwọn ti wọn jazahumullahu khaira wọ́n wà fún àti kíbo law and order ẹnìkan bá ti fẹ́ ta filifili tó fẹ́ kọjú ẹnu àlá rẹ̀ wọ́n rà mú ni wọ́n ti fẹ́ mú kékin ní ẹgbẹ́ ọrùn ẹ̀ máa tó wá fẹ́ sàgbére tó fẹ́ sàrífín tó fẹ́ sàríkúndá ọ̀rẹ́ ni tó ṣe sí àbá anábì sallallahu alaihi wasallam ọ̀lẹ́kọ̀ọ́ anábì yẹn fi lẹ̀ torí pé ọlọ́run bá ti kọ àkọọ́lẹ̀ qadaran wa kawnan pé yóò ṣẹlẹ̀ ni kò síbú yẹ̀ sí. àwọn kan jáde láti inú bàràbàrà di eléyìí qawmun àwọn èèyàn kan tó ṣe àwọn wọn máa sin lọ wọn sì máa kí alukur'an ẹ̀yin wọn di ìjọsìn tẹ̀sí lẹ́gbẹ̀ẹ́ tiwọn ẹ sì máa wọn kí alukur'an ṣùgbọ́n alukur'an ti ń kéèyàn kò ní kọjá gògóńgò ọrùn wọn wọn máa jáde kúrò nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà máa sá anabi sallallahu alaihi wasallam ni wọ́n máa pa àwọn mùsùlùmí wayada'una alwataniyyin wọ́n sì fi àwọn ọ̀sẹ̀ bọ́ọ̀lẹ̀ àwọn tánu khawarij àwọn khawarij yìí ní ìgbà tí ogun pọ̀ láàrin muawiya àti ali ibn abi talib làwọn kan jáde tí wọ́n jẹ́ khawarij ìgbà tí muawiya àtàwọn tó wà lẹ́yìn rẹ̀ tí wọ́n fi wọ́n fi tí wọ́n fi ń jagun wọ́n máa sọ. So wọ́n fi gbé alukurani sókè pé inil hukmu illa lillah kò sí ìdájọ́ fẹ́nìkan àfi fọlọ ẹjẹ padà sí alukurani ká fi wá ìyẹnjú awọ tí ń bẹ láàrin wa yìí. aliyu gbọ́n tí wọ́n sọ ó ní kalimatu haqqin urida biha batil òdodo lọ́rọ̀ tẹ́ ń sọ ṣùgbọ́n tẹ́ ń gbà lérò pẹ̀lú ẹ̀ aburú ni. àwọn ọmọ ogun tó wà pẹ̀lú Ali ibn Abi Talib náà ọ wọ́n lọ kí ni ká lọ sí alukurani ebi náà là ń pè wọ́n lọ sí ìgbà táwọn rí pọ́wọ́ àlì àtàwọn ọmọ ogun rẹ̀ ń dùn àwọn wọ́n tún gbé alukurani sókè àwọn kan nínú àwọn tó wà lẹ́yìn àlì wọn ni a ọgbọ́dọ̀ gbà ọ torí pé inil hukmu illa lillah bẹ́ẹ̀ ni lódodo ṣé ìdájọ́ táwa ni kágbà tá a bá gbà tọ́lọ̀ àlì yìí ni à ètè ní ọgbọ́dọ̀ gbà ìgbà tí àlì yìí wá gbà gbígbà tó dé pé àwọn tó wà lẹ́yìn òun náà ni wọ́n tún sọ pé kó wọn tún gbà gbígbà tó gbà tí Ah, ẹ̀yin lẹ́ni kí n má gbà ẹ̀yin lẹ́ni kí n gbà ẹ̀yin lẹ́ni nígbà tí mo gbà mo tún di kèfèrí àwọn àwárí jù àti bẹ́ẹ̀ ni wọ́n ti build ideology wọn fún gbogbo ẹni tó bá ti ṣẹ̀ṣẹ̀ ńlá ó di kèfèrí tó bá túbá ńkọ́ ọlọ́run nígbà túbá rẹ̀ tó bá jọ́ gbẹ̀ndà kìyàmà yọ wọ náà kò sì ní jáde bẹ́ẹ̀ láìláì àwọn àwárí jù ọ̀kan nu ọlọ́pàá àlí ibn Abi Talib radiyallahu anhu bá a dán àwọn èèyàn yàn ó di khalifa lẹ́yìn bàbá rẹ̀ ó ṣẹ́jú oṣù mẹ́fà lọ ó step down fún Muawiya sẹ́bẹ̀ yìí náà máa dé sàn nàbì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rìn lẹ̀ ilé ẹ̀jẹ̀ ma'alamu min ma'alimi nubuwa àmì kan ni nínú àmì jíjá nàbì ànàbì wa Muhammad sallallahu alaihi wasallam ń ṣe kútùbà ọwọ́ àrí Hasan ń bọ̀ ànàbì wa sọ̀kalẹ̀ ọlọ́gbẹ́ ó ní ìnábìnrin hàdà sẹ́yìn dájúdájú ọmọ mi yá síwájú ni ọlọ́run ọba ń kọ́ yuslihu bihi bayna fi'atayni 'azimatayni minal muslimin ọlọ́run ọba ó fi ṣe àtúnṣe láàrin ìjọ ńlá méjì láàrin àwọn mùsùlùmí ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ oṣù mẹ́fà lẹ́yìn ìgbà tí wọ́n fi jẹ khalifa ó step down fún muawiya radiyallahu anhu anhuma báyìí nínú ìgbà tí wọ́n step down fún muawiya muawiya ń bá lọ gẹ́gẹ́ bí alxalifatu rashid gẹ́gẹ́ bí ti abubakar umar usman ali ṣùgbọ́n kò pẹ́ kò jìnnà ó wá nya ọmọ rẹ̀ yazid ó ní kó jẹ́ waliyan lil ahd ọba tó ń retí adé ìyẹn ni pé gbàkejì ọba nù the crown prince pé ọba tó ń retí adé nù á. Ah, ọba tó ń retí adébáwò ṣebí xìláfà ànàbàwíyà ni olùsèfẹ́ di mulkan wèrèsí wèrèsíyà báyìí apá kan náà sábẹ́ takò òun ètò pọ̀ jù nù wa wọ́n fọ̀rọ̀ lẹ̀ nítorí pé ó ti síwájú nínú àdìsá anábì sallallahu alayhi wa sallam wọ́n ní alxilafatu nàbàwíyà tó tẹ̀lé tó nà tánà wọn Sahih Muslim àtàwọn tíra mi ike khilafa yóò jẹ́ ìtòsí déédéé pẹ̀lú pé wọ́n ń tọ́ orí pa anabi sallallahu alaihi wasallam tí wọ́n máa já rọlé pa anabi sallallahu alaihi wasallam ọgbọ̀n ọdún ní òfin ṣẹlẹ̀. ní ìgbà tí alhassan ibn ali tó step down lẹ́yìn oṣù mẹ́fà gẹ́gẹ́ ló pé thirty years tí anabi sallallahu alaihi wasallam sànàbì sallallahu alaihi wasallam ti sọ pé bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ tó ń kò sí nǹkan kan tuntun bẹ́ẹ̀ torí ẹ̀ ká wá pé àwọn àmàwíyà wa ni àwọn eléyìn nínú history history Islam eléyìí táwọn ṣí àti kọ́wọ́ bọ̀ wọn náà máa ṣépè fún àwíyà bẹ́ẹ̀ làwọn mi máa ń ṣe bá ṣépè fún o torí Muhammad sọlọlọ ọsọ dìjọba lọ́ba lọ́ba kìí ṣe problem tí problem bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ onìkan ní ọ̀dà dáhùn rẹ̀ wájú ọlọ́run kí ló dé tí wọ́n fẹ́ dọ̀tí ara rẹ̀ nítorí ẹ̀. ìbáná mi sọlá àti náà ti sọ ife láti sọ bọ sáàbì ẹ gbọ́dọ̀ máa bọ àwọn sáàbì mi ọsọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta Muawiya sáàbì sí kódà kì í tún ṣe sáàbì yẹpẹrẹ ó tún bẹ nínú àwọn akọ̀wé fún anabi sọlá àlùsẹlẹ ọ̀nbẹ náà tó jókòó wájú anabi sọlá àlùsẹlẹ máa gba alukurani tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ kọ́ lẹ́nu anabi sallallahu alaihi wasallam báwo ló ti wá máa bẹnu àtẹ́lu ó sì ń bẹ nínú ruwatul ahadith ani nabi sallallahu alaihi wasallam ní wọn àtúgbà àti sọ̀rọ̀ alátọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam òwúrọ̀ àti títí gbogbo yín máa ká gbogbo gbà pé man yuridillahu bihi khayran yufaqqihu fid-din Muawiya yìí lọ́gbà wa torí ẹ̀rọ tó yẹ àwọn àyè torí ẹ̀ lọ́nà ahlus sunnah wọn kì í sọ nípa rẹ̀ nísọ ọ̀bàjẹ́ wọn kì í sọ nípa rẹ̀ nísọ àìdá wọn èyí sì jókòó jókòó ẹjọ́ fẹ́ẹ́ sì dájọ́ láàrin tani àti tani láàrin ẹni tó ní ládá méjì àti ẹni tó kan ìwọ ń kọ́ sí ládá lọ́gbà àbẹ́sẹ̀ láàrin ẹsẹ̀ kan àbẹ́sẹ̀ méjì nìjẹ́ ọjà sí torí ẹ̀ka sọ́ra wa àwọn sàábí wọn kọjá ẹni tá àbẹnu àtẹ́lù wọn kọjá ẹni tá àbẹnu àtẹ́lù ẹlòmíì ọ̀rọ̀ apárá pọ̀ lẹ́nu ọ̀rọ̀ bí ọ̀rọ̀ bí ọ̀rọ̀ àwọn ọmọ gáràjì ọ̀pọ̀ lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ó lè máa gbé ọmọ ata yẹn ní tání a'udhu billah ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ̀ sísá àbí kankan lẹ́yìn àwọn àmàwíyà làwọn àbàsíyà dé àwọn àbàsíyà wọ́n gbàjọba àwọn àwọn àwọn làwọn tamá al-Abbas ibnu wọn ti ma abbas lọjà bulu bàbá anabi sallallahu alaihi wasallam wọn dọlọ abbasiya ni àwọn kó gbogbo àwọn àmọwí àtúnṣẹkù jọ wọn náà fẹẹ ṣe pati fún wọn kìnnìkan kìnnìkan ẹsẹ ẹsẹ ẹsẹ ìmọjọba ẹsẹ kìnnìkan mẹsẹ ńlá gbogbo wọn mú tí wọn pa wọn nù ọlọmọdé kó jẹ ọpa wa. rẹ ẹrí kẹlòmíì tẹ ẹ bá pè kọrọ pàtàkì wà kò ní dáhùn tẹ ẹ bá ní kìnnìkan wẹjẹwẹmú kíákíá ó ti dé àbẹ́ẹ̀mọ́ bẹ́ẹ̀ sábà débẹ̀ ẹlòmíì wọ́n ti gbọn mẹ́tẹ̀lì sí gàrí yóò ti kó mu tẹ́tí nǹkan wọn lọ rẹ́ fún rẹ̀ ọkọ̀ gbogbo wọn jọ wọn làwọn pọ̀ wọn lé wọn làwọn ṣe kínní wọn kàn pa gbogbo wọn ni ẹnìkan lọ́ra ìta wọn pè ní Abdulrahman Dakhil Abdulrahman Dakhil ńlọ́ra yìí mórí bọ́ sálọ sálọ sálọ sálọ sálọ sálọ títí tó fi dé tẹ̀sí ma pé Tariq ibn Ziyad ó ti gba Spain fáwọn mùsùlùmí látọjọ́ tó pẹ́ bàtí Abdulrahman Dakhili débẹ̀ àwọn tí ma pé àwọn àbàtì àkàngbàjọba tó bá wọn ti fi Abdulrahman Dakhili jẹ khalifa ń bẹ̀rù díjọba yẹn ti bẹ̀rẹ̀ sí ní fẹ́ẹ̀mù tagbara rẹ̀ ń pọ̀ tagbara rẹ̀ ń pọ̀ kó tó wá di wípé àwọn náà ń jà sípò àwọn òyìnbó tún fi wá gbà mọ́ wọn lọ padà. aláàtẹ̀ náà zàrú fẹsẹ̀ lówó. وتذهب ريحكم gbàtẹ́ bá ti àwọn tó bá tara history kọ́gbọ́n àbámọ̀ àwọn kì í pọ̀ àwọn tí ò bá tara history kọ́gbọ́n àbámọ̀ àwọn ti máa pọ̀ jù àbámọ̀ àbámọ̀ àwọn ti máa pọ̀ jù lórí ẹ̀ níbi ẹni tó bá máa kí ó àbí máa ń kọ́ mà ó yẹ kó gbìyànjú láti kàtírà al-imam abdulrahman ibn khaldun rahimahullah ọkọ tíra history nítorí pé òun sociologist ni eléyìí tó ṣe pé títí tó ní kò tí ì sírú rẹ̀ kò bá jẹ́ òyìnbó kò bá jẹ́ dúdú kò bá sì jẹ́ kò dúdú kò dúdú kò funfun gbogbo èèyàn pátá láyé kò tí ì sírú Ibn Khaldun nínú sociology ọkọ tíra history fún wa tíra yẹn wá pọ̀ gan àmọ́ ṣáájú kó tó di kó bẹ̀rẹ̀ sí ní kọ history yẹn ó introduction to the book introduction to, the, to that book òun lọ́wọ́ á jẹ́ nípa sociology ntí ọlọ́run ọba fi mà tó níyì báyìí wọ́n translate ìwé rẹ̀ sí gbogbo èdè ilé ayé ni ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa tí máa jẹ́ kíjọba ọlágbá nípa tí máa jẹ́ kíjọba owó ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa tí máa jẹ́ káwọn èèyàn rẹ́ nípa tí máa sọ wọ́n dọ̀tá ara wọn ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa kí ló dé tọ́lọ̀ ń dá àwọn kan sí áfíríkà tí wọ́n rí bí wọ́n ṣe rí kí ló dé tọ́ dá àwọn kan sí lóyìnbó táwọn rí bí wọ́n ṣe rí ẹ̀kọ́ pọ̀ ń bẹ́ẹ̀ nípa pé kí ló fà á tó fi jẹ́ pé agbọ̀nbì kan láyé iná làwọn èèyàn tó máa ń ṣe ìsìláàmù máa pọ̀ sí yàtọ̀ ságbọ̀nbì kan kámáwò lẹ̀ sọ. gbogbo ẹ̀ ní Ibn Khaldun ṣàlàyé nínú tírà torí ẹ̀ nítorí gbé wa lọ sí di gbogbo eléyìí Marwan ibn al-Hakam radiyallahu anhu àbí rahimahullah lójú gbogbo àwọn àṣìṣe rẹ̀ àṣìṣe rẹ̀ ọ̀sọ́ di kèfèrí torí ẹ̀ rahimahullah wa ghafarallahu lahu ọlọ́run kọ́ kẹ́ kó forí jìn. tọ́ ìgbà tí marwan ibn al-hakam òun là kọ́kọ́ tó kọ́ gbé mímbà lọ sí eid àwọn èèyàn takò àwọn èèyàn takò pé ah nítorí bí òsè bọ́ọ̀nù wọn ti fẹ́ ṣe ó túmọ̀ sí pé ẹ̀mí sì ń bẹ lára àwọn ò lè rí kéèyàn ó ṣe àìdá kí wọ́n dákẹ́ kò sí nínú ṣe sí àwa mùsùlùmí yìí kò sí nínú ṣe sí àwa mùsùlùmí yìí wọ́n sọ waltakum minkum ummatun yad'una ila al-khayr wa ya'muruna bil-ma'rufi wa yanhawna 'anil munkar kuntum khayra ummatin ukhrijat lin-nas ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar amru bil-ma'rufi wan-nahyu 'anil munkar yẹn. ńlọ ọlọ́wọ́n bá fi ṣe wá níjọ tó ga jù àwa náà sì ti mọ̀ túmọ̀ rẹ̀ al-amru bil ma'ruf oní ẹni ká pani láti ẹ pé ká ṣe dáadáa an-nahyu anil munkar oní ẹni ká kọ̀ bàjẹ́ fún ni eléyìí inú tí wọ́n fi máa dá mùsùlùmí mánu mùsùlùmí a máa pe ni lọ sí ìdíkà ṣe dáadáa kò sì ní ríyàn kéèyàn máa hùwà bàjẹ́ kọ́mọ̀kọ́ fún un mo rò pé yé wa torí pé òun aslan ìyọnu ọlọ́run ọba ní wá kì í ṣe tèèyàn ìdí inú tó fi jẹ́ pé kò ní rí ọ kọ́ ọ má ṣe dáadáa kọ́ má sọ fún ọ pé kò ṣe dáadáa kò sì ní rí ọ kọ́ má ṣe bàjẹ́ kọ́ má sọ fún ọ pé kọ́ pa ìbàjẹ́ tì ìgbà tó di pé wọ́n kó àwọn ideology kan tó tako Islam wọlé wá báwọn èèyàn ìní wọ́n sọ fún ọ pé tẹ bá rẹ̀ ń tí ṣe bàjẹ́ ẹ má kọ́ fún o ẹ má fún o because tẹ bá kọ́ bàjẹ́ fún ẹ̀ ní rí mú a'udhu billah irú àwọn ideology yẹn kí Islam torí ẹ̀ ló fi jẹ́ pé ńgbà tí wọ́n kókó kúkó wọlé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé wọn ẹnìkan ó ti tẹ̀lé ru àwọn jàmáà báyẹn wọ́n tẹ̀lé wọn jáde tí wọ́n máa jáde káwọn. wọ́n wá bi léèrè wọ́n wá bi wọ́n léèrè pé ah eléyìí mutí ẹ sì ń sọ fún pé kó tẹ̀lé wa jáde kó tẹ̀lé wa jáde wọn lọ ọ lè sọ fún pé kó má mutí so mọ̀ pé lánàá nígbà tá a fi pè wọ́n náà igbó ló mu. sábà pé má gbó mọ́ la bá fi bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ tó ń torí ẹ̀ tábà sọ fẹ́lẹ́ yìí náà pé má mutí mọ́tẹ́ ọ̀bà wa jáde ẹ dákun ideology yẹn takò Islam síbẹ̀ gbọ́n tó lọ́wọ́ bá fi ń ròyìn wá báyìí kuntum khayra ummatin ukhrijat lin-nasi ta'muruna bil-ma'rufi wa tanhawna 'anil munkar ẹ̀yin lẹ jẹ́ ìjọ tó lóore jù tá a gbé jáde fọ́mọnìyàn inú sẹ́yìn oníkẹ́ ẹ̀ máa pa àwọn èèyàn láti kún ọtí dáadáa ẹ sì máa kọ̀ bàjẹ́ fún wọn ẹ máa pa àwọn èèyàn láti kún ọtí dáadáa ẹ máa kọ̀ bàjẹ́ fún wọn kèsì pé ẹ̀rí pé wọ́n ṣèbàjẹ́ ẹgbẹ́nu lọ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ṣé bá a ti kà á nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí náà wípé Abu Sa'id al-Khudri radiyallahu anhu nígbà tí wọ́n rí Muawiya ibn al-Hakam tó bẹ̀rẹ̀ pẹ̀lú kútùbà lọ́jọ́ Eid síwájú as-salat ẹnìkan jókòó lẹ́gbẹ̀ẹ́ Abu Sa'id al-Khudri ó fún pé rárá as-salatu qabla kò sì dá lóhùn ara taunting ó dìde ọfẹ lọ bá Abu Abu Sa'id ó gbẹjọ kó pé áá ó ti ṣe ń wọn bá bẹ̀ ọ́. torí ètò òtún lọ ṣe nísìnyí ọlọ́mọdé àtẹ. ó túmọ̀ sí pé àwọn mùsùlùmí wọn kì í rí pé èèyàn kan ń ṣèbàjẹ́ kí wọ́n dákẹ́. tẹ́bá nàbí sọ fún wa pé man ra'a minkum munkaran falyughayyiru biyadihi. ẹni tó bá rí pé ń ṣèbàjẹ́ nínú ikọ́ fọwọ́ tún ṣe. fa in lam tí ò bá lè fọwọ́ tún ṣe. tàbí lisanihi kọ́ fa hàn kọ́ fa illam yastati' tí ò bá lè fa wọn kọ sọbi qalbi kó fọkàn kọ a sì ti sọ ike ìtumọ̀ pọ̀ fọkàn kọ ni pé wàá fi ibi tí wọ́n ti ń ṣèbàjẹ́ yẹn sílẹ̀ wa dhalika ad'afu al-iman eléyàn ló lẹ́jù nínú gbogbo gbàgbọ́ jẹ́sílẹ̀ bá yé wa a rí i pé ìdáhùn jama yẹn ń ṣe ọ̀tà pẹ̀sì ìsìláàmù ìsìláàmù ní ká kọ́ bàjẹ́ fún yàn àwa kìí ṣe pé kéèyàn pọ̀ lẹ́yìn wa lọ́jà àbí òye wa kìí ṣe pé kéèyàn pọ̀ lẹ́yìn wa lọ́jà ṣùgbọ́n ká mọ̀ pé ẹni tí ń tẹ̀lé wa táǹjọ́ ń kọ́wọ́ rìn gbogbo wa jọ ń ṣe dáadáa ni gbogbo wa sì jọ jìnnà sí bàjẹ́ ni àbí òye wa torí ẹ̀ ìlú ṣe jẹ́ pé Sheikh Al-Albani rahimahullah wọ́n tọ́ka sí pé lọ́dọ̀ ahlus sunnati wal jamaa àwa a máa ń ṣe at-tasfiyatu at-tasfiyatu àmọ́ àwọn ahlul bid'ah at-tajammu'u

wọ́n fẹ́ kájọ máa rìn bẹ́ẹ̀ la alùsùnà ṣùgbọ́n àwọn olùbídà wọ́n ní ọ́ ẹjọ́ ẹ̀sà tìjì kájọ máa lọ torí ká má bàa wá dá ọ̀rọ̀ lẹ̀ ní ìsìnkọ́ wá túlẹ̀ tó báwọn ṣe máa ń ṣe nu àwọn kó yànjọ náà kó tó di kí wọ́n máa sọ fún pé nǹkan táwọn ń ṣe táwọn ń ṣe táwọn ń ṣe ni irú ẹ̀ náà ni kọ́ìdà tó wà lọ́dọ̀ àwọn Ikhwanul Muslimin láwọn tó wà Misra yẹn táwọn náà tó ti pẹ̀ka dé Nàìjíríà bíi wọ́n ní na ta'awanu fi ma ttafaqna alayhi ويعذر بعضنا بعضا فيما اختلفنا فيه wọ́n ní ẹja jọ ran ra wa lọ́wọ́ nípa ntẹnu wa jọ kò lé lórí kápá kan nu wa kó sì gbà wá wí apá kejì nípa ntànṣe ìyapa ẹnu lórí ẹ kálukú ṣe tọ́ba wù kó fún ẹnìkejì ní excuse wọ́n ní bó ṣe yẹ káwọn ọmọ ẹsẹ ń tà wọn. eléyìí sì tako manhajú ti àwọn ahlu sunnati wal jamaa torí ẹ̀ ni ti kọ tírà bi naqdi qa'idatil ma'dhira tíra tí wọ́n fi bà píríncípù yẹn jẹ́ torí pé tá a máa ń káàdì jara lórí tá a sọ òótọ́ fúnra wa tá a kọ̀bàjẹ́ fúnra wa anabi sallallahu alayhi wa sallam wọ́n ti sọ pé la ta'murunna bil ma'ruf wa la tanhawunna 'anil munkar aw la yusallitanna Allahu 'alaykum shirarakum thumma yad'u khiyarukum fala yustajaba ẹ máa pè lọ sídìí ká ṣe dáadáa ẹ sì máa kọ ìbàjẹ́ fáwọn èèyàn àbí tẹ ẹ bá kọ̀ láti ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba di àwọn ẹni búnú yín sí yín àwọn ẹni rí ọmọ abẹ lọ́wọ́ ọlọ́run nígbàdúrà àwọn ọmọ. torí délé a gbọ́dọ̀ ṣe amúrú bil ma'ruf a sì gbọ́dọ̀ ṣe anahyu anil munkar. kéésì kò tẹ̀lé wa lọ́jà ìdínú táwọn fi sòótọ́ fún ẹ ǹgbà tí àìsí politician. kọ́mọ pàtẹ́wọ́ fún ta ni pé kí ni kí la fẹ́ fi ṣe ìdínú táwọn fi sòótọ́ fúnra wa tó bá wọ ọkọ gbọ́ tó bá wọ ọkọ gbà tó bá gbọ́ tó gbà fórí ara ẹ tó bá sì gbọ́ tó gbà fọ́rùn ara ẹ̀ torí ẹ̀ àwọn sàbí kọ̀ fún wọn kọ̀ fún sẹ́mi kó múnátìkì lọ́pọ̀ láyé lónìí nìsín ẹni tẹ́ fẹ́ gba nǹkan lọ́wọ́ rẹ̀ àbó nípò ẹ̀ ń bẹ̀rù kó lè kó bá yín ẹni pé ní máa ń ṣèbàjẹ́ ẹ̀ ní kọ̀ fún un tẹ́ bá wá jáde ńbẹ̀ tẹ́lẹ̀ náà ah, bàbá yìí ọ̀daràn ni o gbogbo ńlọ́wọ́ fẹ́ ní máa ṣe o nígbà tẹ́ ti kó mẹ́ni náà bàbá yìí kárí ẹ ṣe dáa sẹ́mi pé ẹ̀yin náà lẹ́ẹ̀ títí tí ò fi wọná nígbà tẹ́ sòótọ́ fún Umar radiyallahu anhu ó lẹ́yìn èèyàn ṣèṣe pé mo ti ń fọ̀ náà lẹ̀ àwọn èèyàn dáhùn ṣèṣe pé mo ti ń ọ àwọn èèyàn dáhùn ó tún sọ lẹ́ẹ̀kẹta àwọn èèyàn ní dúró wàláì tó o bá fi ọ̀nà lẹ̀ akọ̀ fún ọ tó o bá sì gbọ́ ní gbólóhùn ẹnu á fi padà sọ́nà subhanallah báwọn ṣe rí nu torí kọ́ à ń bẹ̀rù rẹ dáhùn lákọ̀ọ́kọ́ ti kó tẹ́lẹ̀ ní aṣọ fún ọ tó o bá sì gbọ́ lẹ́rọ á fi dàdọ́ padà subhanallah bẹ́ẹ̀ ni àwọn máa ń kọ́ bàjẹ́ fúnra wọn la yakhafuna fillahi lawmata la'im wọn yìí bẹ̀rù ebu ẹni tí ó bu wọn nígbà tó ṣe pé nítorí tọ́lọ́n làwọn ṣe ń ṣe tí wọ́n ń ṣe àmọ́ ńgbà táyé ti dáyé munafiki ẹni tó ṣe bàjẹ́ ẹ̀ nílé sọ fún kẹ́ kó fún fáìfáì lọ́nà tó ṣe pẹ́rù ọ ẹnkẹ taba ti wò lọta ẹyin náà kúkú sẹ ẹ torí pé wọn ní taba ṣe báyìí a tún lè ṣe báyìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn bàbá àwọn bàbá yín wo bàbá yín wo ló pé bàjẹ́ àti dáadáa dáadáa náà gbogbo ẹ̀ ìdínú tó fi jẹ́ pé tá a bá dúró sí òdodo ọ̀rẹ́ wò ní pọ̀ ṣùgbọ́n dáadáa wọ́pọ̀ lọ́dọ̀ Ọlọ́run tá a bá sì dúró sí bàjẹ́ tá ìṣe òdodo fúnra wa ọ̀rẹ́ wọ́pọ̀ jọjọ ṣùgbọ́n àní àwọn sàábé wọ́n kọ́ fún un àìgbé mímbàrò ànábì ọ̀dánwò rí kí ni wọ́n bá fẹ́ dánwò yìí ṣùgbọ́n Ibn al-Qayyim ní mímbàrò tó ṣe pàmò ni wọ́n fi mọ́ àbí búlọ́ọ̀kù alámà àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ mọ́ sí Eid òun náà ni Kathir ibn Sult àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ mánu hẹn àkọ́kọ́ ẹni tó kọ́kọ́ gbé mímbàrò lọ sí Eid níta ni Marwan ibn al-Hakam àkọ́kọ́ ẹni tó ní ẹ bá má bẹ́ẹ̀ onítàní Kathir ibn Salt òun là kọ́kọ́ ẹni tó kọ́ ọmọ abẹ ẹ̀wọ̀n kí ni ìsìnkú ọba yá lọ́jọ́ iwájú ó ní competition kan wà àwọn àkọ́kọ́ àkọ́kọ́ àkọ́kọ́ ẹni tó kọ́ sí la fẹ́ béèrè ìta la kọ́kọ́ ẹni tó kọ́ gbé mímbàrú lọ sí Eid Marwan ibn al-Hakam tàwa la kọ́kọ́ ẹni tó ní ẹ bá mọ́ búlọ́ọ̀kù tọ́ àti rí báwọn adúpẹ́ fọlọ́. torí ẹ̀ ìgbà wo ìgbà wo ló náà dà wò wọn nígbà tí Madina ni ayé Marwan yìí kan náà mà ní o nígbà tí <laughs> nígbà tí Marwan Madina náà ni Marwan yìí kan náà òun lọ́ra lé Aisha tó sọmọ mọ́sálásí Ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ history rẹ̀ yóò kún àwọn tó wà interested láti mọ̀. ńlọrọ alẹ Aisha wọn tún kọ fún bóòlù ṣe fẹ́ sọ ọmọ mọ́ṣáláṣí ó ní bóun ṣe ṣe nù. tọ́ kẹ́ bó ṣe wá nu Sahih Bukhari àti Muslim wọ́n sọ ń bẹ́ẹ̀ wípé Marwanu yìí láyé rẹ̀ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀. Ibn al-Qayyim ni ìgbà tí Jabir ibn Abdullah sọ pé anabi sallallahu alaihi wasallam sọ kalẹ̀ ó súnmọ́ kọjá pé anabi dúró láyé kan tó ga fún rárá tiẹ̀ níbi tí ń ṣe salatul ó ṣeé ṣe kọjá bẹ́ẹ̀ àbí kó tiẹ̀ jẹ́ pé ṣọ́ọ̀bù kan wà ń bẹ̀ tọrọ aga díẹ̀ tánàbí sallallahu alaihi wasallam dúró lórí ẹ̀ ó ní ni wọ́n ń pè ní mistọ́bẹ̀ ìgbà yìí tánàbí dúró lórí rẹ̀ ni wọ́n ń pè ní mistọ́bẹ̀ bíi ṣọ́ọ̀bù tí wọ́n ti ń tajà ṣùgbọ́n tó ga díẹ̀ pé láti ìbẹ̀lẹ̀ anábì tó wá sọ̀kalẹ̀ wọ́n lọ da firi ìbẹ̀lẹ̀ anábì tó sọ̀kalẹ̀ tó ti lọ bá àwọn obìnrin tó ti wá lọ dúró wájú wọn ti ń bá wọn sọ̀rọ̀ tẹ̀lé ìtumọ̀ sí pé tí bùkátà bá gba pé kí olùkọ́ kó dúró níwájú àwọn obìnrin tó fẹ́ bá sọ̀rọ̀ kó sí tó burú mbẹ̀. ọ̀gbọ́n Ànábì sallallahu alaihi wasallam fi wájú àwọn ọkùnrin sílẹ̀ lọ dúró níwájú àwọn obìnrin. tọ́ níbẹ̀ yẹn àwa gbọ́dọ̀ ṣọ́ra wa gidigidi ẹni tó fẹ́ dúró ṣe títí àwọn obìnrin wọ́n gbọ́dọ̀ ṣọ́ra gidigidi. kò gbọ́dọ̀ jẹ́ àwọn èèyàn tó ṣe pé ọkàn wọn ò ọ̀nbẹ nínú àwọn èèyàn ẹni tó ṣe pé tóun àtòbìnrin bá ń sọ̀rọ̀ nísìnyí ó ti tọ́ ara láṣẹ kẹfì dàlẹ́ ìtọ́ rẹ̀ kí ó ti kunu pátá rẹ̀ nítorí pé kò lè mú mára tẹ́lá ti sọ fún yín nípa ẹni tó sọ yín pé tóun bá ti lè pe ọmọ tóun fẹ́ fẹ́ òun ti tọ́ ara ọwọ́ á ní kò tún mọ lórí eléyàn o ìyá rẹ̀ tí ìyá bá pé òun tó bá òun tún ti rí pé òun tọ́ ara nǹkan wọ bẹ́ẹ̀ o tòtá bá wá gbarú eléyìí láyè kọ́ máa lẹ́kítọ̀ àwọn obìnrin àbí kọ́ lọ́wọ́ sànù torí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú àwọn ẹ̀kọ́ tẹ́ni tí ó kọ́ àwọn obìnrin gbọ́dọ̀ mójútó òun náà ní kí màsáfà distance kó wà láàrin rẹ̀ àti ibi tí àwọn obìnrin alákọ̀ọ́kọ́ tí wọ́n wà kí distance ó wà ń bẹ̀ ẹlẹ́kejì ntọ́fẹ́ kọ́ wọn ni kí o fi ọpọlọ sí kó sì gbárí má ní sísàlàyé èsìkò báwo lẹ̀kẹ́ tiẹ̀ ṣe kún báwo lẹ̀kẹ́ tiẹ̀ ṣe fà kílọ̀kàn so because àwọn ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní nàìjíríà yìí lóríṣiríṣi látàrí à ń kọ́ ma à ń kọ́ ọmọbìnrin léyìí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù rẹ̀ ó lead sí zina àṣọ ti sukùl bá ti sukùl kọ́mọ̀ tẹ́lẹ̀ náà pé kíni tọ́yẹ pé ń kọ́ ọmọ ní sùkúù ó sì fẹ́ demonstrate nǹkan fún wọn ní ọ̀kan náà àwọn university nàìjíríà yìí báyìí ó sì lọ gbá ọmọbìnrin mú níta méjèèjì báyìí ẹni tó bá ti tó kọ́ rẹ́rìn nínú àwọn akẹ́kọ̀ọ́ yòókù ẹni tó bá tó kó ní kinní kan yóò tún fèèlì ẹ̀ ṣebí ń tẹ́ ẹ̀ máa bẹ̀rù náà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kọ́ máa fèèlì ẹ̀ tó bá sì fèèlì ẹ̀ bí gbogbo èèyàn bá bọ̀ ọbẹ̀ yóò lọ fèèlì jáde náà ni ọ̀wá lọ gbọ́mọ ọlọ́mọ mú ń tán ipe you are just trying to demonstrate demonstrate what kò dájú kó rí ẹ pé a sì rí báwí bí ẹni tó fi tan rẹ̀ ẹlẹ̀ tí wọ́n fi ń káwọ́lé tó lè sí fọtí bẹ́ẹ̀ ni kí lọ́wọ́ rẹ̀ wá débẹ̀ ṣùgbọ́n àárí ọ̀daràn kejì báwí bí ọ̀daràn àkọ́kọ́ tó fàyè lẹ̀ ṣé gbogbo tẹ náà wọn lè gbọ́ wọlé bẹ́ẹ̀ ìtàn tó ti wà ń ta náà ni ìtàn àwọn ọmọ ọ̀daràn kò ní sàlùbáríkà tọ́yẹ pé ìtàn gan aṣọ tó gbélé àfi bí àkísà àfọmú níbi tó kéré dé èèyàn tó ti sí gbogbo òdi rẹ̀ lẹ̀ tó wá fẹ́ jókòó tó tún patán pọ̀ kí ni ń pa pọ̀ gan-an rí àbẹ́yìn náà ò fura ni kò sínú kí báyìí ọbọ kó ló ń fẹ́ mu láyé yìí kọ́ tọ́ba fẹ́ mu gbogbo gbogbo gbogbo ẹ̀ ó ti jáde ìta bí ọ̀kanu ogun ọ̀kadà ń lu kan ọwọ́ afẹ́ sọ̀kalẹ̀ gbogbo òdi wá síta ni wọ́n sáré fọwọ́ bò lóyún ọlọ́kadà wá na wetin you dey cover now. <laughs> so subhanallah so nítorí lóòótọ́ ni náà wọ́n ti ṣì dé kọ́fà torí òun náà lọ́mọ ẹgbẹ́ gbé ta fa so ètò ńlá kì í mẹ̀tẹ̀lẹ̀ ha kò níyì tọ́ a sọ ti sùkúù sùkúù tẹ́lẹ̀ náà fáìlì yóò gùn pọ̀ níta sọ ni pé gbàjẹ́ ṣẹlẹ̀ láwọn ilé kí ó gan ni mò ń sọ tóbi ń di pé àáfà wọ́n jọ ń dá pàdé ń pàdé pẹ̀lú ọmọ ilé kí ó fáwọn ọ̀dàn wò a'udhu billah lẹ́yìn náà ẹni tí ó kọ ọmọbìnrin bí òye wa gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run ó gbọ́dọ̀ níbẹ̀rù ọlọ́run bákan náà kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó kàn wọ ṣòkòtò lásán tí ó pátá akaramakumullah wọ́n ti mú wọn rí ni ẹni tí ń kọ́ yẹn ń lu kan lágbọn abì kan ní nàìjíríà yìí ń kọ́ àwọn ọmọbìnrin àwọn àtàwọn ẹ̀yà abilékọ ó wá dún wọn ń ṣàlàyé gbogbo òdì rẹ̀ ti le àwọn obìnrin wa ń sọ fúnra wọn pé subhanallah àfọ òtètè fura àfọ òtètè fura gbogbo ẹ ti bọ orí o tó fura ọwọ asáré jáde ní class nígbà tó fura sí tí gbogbo sinimá ti parí torí ẹ ló ṣe jẹ́ pé tí o bá ti sípa ẹ Ọlọ́run kò tí ẹ yẹ kó dáa tòṣùgbọ́n bí tá a ti rí i pé kò burú ó lè tọ́ onáà ní sẹ́sẹ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n sọ pé táwa ló dàbí anabi nu wa ṣùgbọ́n anabi sallallahu alayhi wa sallam ti máa ń gbààwẹ̀ a máa kíìsì àwọn ìyàwó rẹ̀ yóò kíìsì wọn tọ́ àyíṣà ti sọ pé táwa nínú yín ló dàbí anabi lódodo ni àbí èso òdodo tèmi láyé ti rí yẹn ẹni tí wọ́n fóònù lásán tó ti tọ́ ara tó bá ní opportunity àti kíìsì obìnrin kọ́ o. àìjọ ah, náà yóò sì tọ̀tọ̀ ọjọ́ bó jẹ́. lẹ́yìn náà gbogbo àwọn àtọ́jú tó wá ti róbìnrin wọ́n ti máa gbọ́n wọn ò ṣe fọ̀rọ̀ pamọ́ sí lọ́dọ̀ o òrùkọ yẹ yín yóò tu ọ fún ni pé kan lánàá ọ̀rẹ́ mi báyìí kan báyìí kan máa ka gbogbo ọ̀rọ̀ tó gbé pamọ́ sí lọ́dọ̀ láàrin tọ́ a sì ti sọ wípé wíwá tára bí sọ̀rọ̀ láàṣẹ náà wá sọ́dọ̀ àwọn obìnrin tó bá wọn sọ̀rọ̀ ọlọ́ọ̀ yẹn kò túmọ̀ sí kútùbà méjì ni wọ́n ṣe o kútùbà kan náà láàmà ṣe ní Eid kútùbà ẹ̀yọ̀ kan láàmà ṣe ní Eid kẹsẹ̀ méjì àìjókòó láàrin méjèèjì kó tún wá pé o tún bẹ̀rẹ̀ kútùbà mi là tó bá ti ṣe kútùbà ẹ̀yọ̀ kan yẹn intaha wa intaha. kèsì kútúbà méjì láti a sì sọ gbogbo kútúbà ètò dọ́gba jù onáni pé ńgbà tó ń pàrọ̀ tá à ń bá sọ̀rọ̀ wọn ò gbọ́ lárúbáwá wọn ò mọ lárúbáwá wọn ò mọ ibi tó kọjú sí ẹ sì kútúbà fún wọn lédè tí wọ́n gbọ́ ni yàtọ̀ sí tó bá fẹ́ mú àyà alukur'an wa abadisa anabi sallallahu alayhi wa alihi wa sallam wà á mú wa bí ti ṣe wálé de larubawa kó tó wá túmọ̀ wọn fún wa. àmọ́ ká ti kọ́kọ́ bá tìkù kan lọ táwọn sọ larubawa kan fún tani. tó yẹn ẹgbẹ̀rún èèyàn mẹ́ta péré náà lọ́gbọ́ lárúbáwá tó ń sọ àbí òye o tún wá sọ tán ẹ̀yin ọmọ ìyá mi ṣé àwọn ata lọ ń bá sọ tẹ́lẹ̀ àwọn mọ̀lẹ́kà ni. ìrẹ́ ló ṣe jẹ́ pé kò nídìí kọ́ bàtìkò jẹ́ ìwádìí ìjìnlẹ̀ fi hàn wá wípé ní ìsìn tó bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ọlọ́run ní kútúbà tó jẹ́ pé àwọn èèyàn ò gbọ́ èdè lárúbáwá èdè wọn tí wọ́n gbọ́ náà ni kò fi bá wọn sọ kọ́dà ní tírà lórí eléyìí ìwádìí tuntun fi hàn wá pé n ta wí yẹn gangan gangan òun náà ni mẹjìmọ àlùfẹ́kẹ̀lẹ̀ ìsìláàmì ìpàdé àgbáríjọpọ̀ àwọn olùmọ̀ nípa fíkìú lágbàńlá ayé lónìí iná làwọn náà faramọ́ pé gbogbo bí tẹ́ bá ti fẹ́ ṣe kútùbà jùmọ̀à àbí eid táwọn ẹni tẹ́ fẹ́ bá sọ̀rọ̀ tí wọ́n bá gbédè lárúbáwá wọn bá àmọ́ jẹ́ lárúbáwá tí wọ́n bá gbédè lárúbáwá lárúbáwá náà ni àmọ́ tó bá yẹ pé wọ́n gbédè lárúbáwá àbẹ́ni tó gbédè lárúbáwá ni wọ́n mélòó ni sọ ẹ bá wọn sọ lédè tí wọ́n gbọ́ wa ma arsalna min rasulin illa bilisani qawmihi liyubayyina lahu àrùn ìránṣẹ́ kan àyàfi léde àwọn èèyàn rẹ̀ kó lè bàa máa ṣàlàyé ẹ̀sìn fún wa. kò ní di pé nìkan ṣe kútùbà léde lárúbáwá nìkan túmọ̀ rẹ̀ pé kíni. wọ́n wá máa pariwo àfikún àdínkù asọ́tẹ́nu gbangban gbogbo okun bẹ́ẹ̀. gbogbo tí ìmáàmù ọ̀sọ́ yóò lọ sọ ìmáàmù tuntun lárúbáwá sọ pé yìí ń sọ bẹ́ẹ̀. so òun tuntun tú ó lè má gbọ́ lárúbáwá gbogbo ẹ̀ láti rí láyé yìí ó lè má gbọ́ lárúbáwá débẹ̀ o lè má pọ̀ lára adé báyìí pé ló wá sẹ́lẹ̀ bẹ́ẹ̀ jọmọ́ ó fẹ́ ìsọba ìsọba máa kú tù kẹ̀dẹ́ẹ̀lì yóò tún máa sọ fún léde lárúbá ẹ̀dá kúkú gbẹ ti dín kẹ́ ẹ̀gbà tẹ́yìn òsì bọ́ lárúbá tó ń torí délé àbùkátà gbogbo eléyẹn tábàá ni ó ṣe fáwọn èèyàn léde wọn kò túmọ̀ sí pé rubbish nonsense Police, táwọn lómi ń ṣe lórí mímbàrò sẹ̀wọ̀n pé wọ́n á ti gbọ́ pé àwọn lè ṣe kótóbà léde àwọn kótóbà wa déré lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíín fi kútúbà fi polówó àgùnmu ẹlòmíín fi kó sàrà àjọ ẹlòmíín tiẹ̀ sọ di àyè ẹ̀fẹ̀ ní ìtúsí pé tá a bá gbé sórí kó sọ lárúbáwá ó dájú pé ninety nine point nine percent ẹni tí ń ṣe sọ̀látùl júmọ̀ àfáwọn èèyàn gẹ́gẹ́ bí ìmáàmù nìsín wọn ò ní wà competent àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé kútùbà tí wọ́n ti ṣe ní Baghdad láti one thousand three hundred years ago ni wọ́n ra rẹ̀ tí wọ́n ń gbé ká yóò máa sọ nínú rẹ̀ pé allahumma nsur sultanana sultana almuslimina wa umara'ahu wa wukala'ahu wa junudahu wa asakirahu. Ah, ẹ dákúta ni ah, sultanana yẹn wípé olórí wa olórí àwa mùsùlùmí ta la ní tọ́jú àlífà. ǹjẹ́ wọ́n ti ṣe one thousand three hundred and something years ago ni wọ́n máa kà sí wa létí. tó nítorí de eléyìí nígbà tó bá ti wá gbọ́ pé lè ṣe kótóbà fáwọn èèyàn léde wọn kò túmọ̀ sí kó wọn sọ̀sọ́kúsọ kò túmọ̀ sí kó ọmọ wíwì kú wì èdè wọn kò túmọ̀ sí kó ọmọ sọ òyìnbó fa torí pé òyìnbó yìí ṣèdè wa wọn náà sì mà kò sí bí wọn ṣe lè gbọ́ tó kò sí bí ìmáàmù ṣe lè gbọ́ tó tẹ́lẹ̀ sọ̀ǹtẹ̀ ń fẹ́ bẹ́ẹ̀ ti ṣe fẹ́ bẹ́ẹ̀ ni gbogbo èdè lédè tó máa ń sọ èdè lédè kò sí bó ṣe lè gbọ́ tó kì í ṣe gbogbo ntọ́ fẹ́ lọ́sọ̀ yàtọ̀ sédè màmá rẹ̀ èdè màmá rẹ̀ wàá lè fi bá ọ̀rọ̀ dé ibi òpin ibi tó fẹ́ bá dé wàá lè wá iṣu dé sálẹ̀ kòkò tí ọ̀rẹ́ ń gbà tó gbéde ìyá rẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ á sọ̀rọ̀ ní sọ́sẹ́ kútúbà lédè òyìnbó gbogbo ẹ̀ kàkàkàkàkàkà pẹ́rẹ́pẹ́tẹ́ pẹ́rẹ́pẹ́tẹ́ at the end of the day wọ́n ní ẹjọ́ imam ẹgbà tá a sálámà ẹ dákun ẹ summarize kútúbà yẹn fáwọn yẹn lédè yorùbá because yorùbá làwọn ẹ̀ ń sọ òyìnbó fún ọ̀rọ̀ tá a sọ you know eh, <laughs> kò kí wàá bìtì sí ọ̀rẹ́ láì ìwọ gẹ́gẹ́ bí òyìnbó torí ẹ ayé tí nǹkan bá ti wúlò lèyàn ti lò ibi tí ọba ti níyì ẹ fi hábì kan sọ eléyìí jẹ bó ti ṣe jẹ ń bẹ̀